وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد السلام عليكم ورحمة الله وبركاته شرع أصول السنة للإمام أبي عبد الله أحمد بن محمد بن حنبل عليه رحمة الله تي أمبكي كارلو نبتي أكالوني قال ولا نشهد على أحد من أهل القبلة من أهل القبلة بعمل يعمله بجنة ولا النار نرجو للصالح ونخاف عليه ونخاف على المسيء المذنب pé tí wọ́n bá ti sọ fún un yóò ti mọ̀ pé àṣekù rí báyìí tí olú àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tí wọ́n tú àṣírí bí yẹn bá ṣe rí níbi ìsísúnà náà sọ̀rọ̀ ọ̀rọ̀ sílẹ̀ Imam Ahmed wọ́n ní ọ̀rọ̀ nípa èèyàn bí ẹ ṣe máa ń sọ̀rọ̀ ọ̀yà pàtàkì jùlọ nípa pé yìí ẹni mímọ́ ni àbí yìí èèyàn burúkú ni ẹni ìdọ̀tí ni lọ́dọ̀ ọlọ́run wa ẹni wọn náà sọ náà ni pé ẹni wọn ni lọ́dọ̀ ọlọ́run òun ni ká máa sọ pé lágbájá ẹni ọlọ́run ni àbí òní ọlọ́run wa ni àbí lágbájá ká ní ọ̀tọ̀ ọlọ́run ni àbí ká ní ọmọ náà ni sórí eléyìí mọ́mọ́ ahmed wọ́n gbé ìlànà kalẹ̀ sí ẹni tó bá fẹ́ jẹ́ onísúnnà tí ọgbọ̀dọ̀ tọ̀ ìlànà yìí kí ṣe pé ṣe àgbẹ̀gbẹ̀ mọ́mọ́ ahmed àwọn máa ń gbé kalẹ̀ bóyá ní pé pẹ̀lú ìbámu láti lọ Al-Qur'an àti nínú hadith Ànábì sallallahu alaihi wasallam Imam Ahmad ní wala nashhadu ala ahadin ẹni pé àwa ahli sunnah tí a di ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam ń wá àwọn òkè ṣẹ̀rí fún yàn min ahli al nínú káwọn ṣẹ̀rí ẹni tó ń jẹ́ ààrẹ òkèbìlà àwọn tí wọ́n ń kọjú sí kẹ́bìlà kírun ẹni pé tó ṣe pé ó ń kírun ó ń jẹ́ mùsùlùmí a ní ṣẹ̀rí rẹ̀ bí àmàlẹ́ ti àmàlù pẹ̀lú iṣẹ́ kan tó ṣe bóyá rí pé ń ṣe iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ rẹ̀ àbí ara iṣẹ́ kan tí ń ṣe tó jẹ́ iṣẹ́ tí máa ń múyàn tó jẹ́ iṣẹ́ ẹbí káwọn ọmọ sọ fún pé ìjẹ́nà tí ike lágbájá yóò wọ àlìjẹ́nà àbí lágbájá ó ti wà ní àlìjẹ́nà wọlé láàrin àsìgbọ́dọ̀ sọ pé yóò wọná àsìgbọ́dọ̀ sọ pé ó ti wọná lẹ́yìn ẹ bá ti jẹ́ ẹni tí wọ́n jẹ́ láàrin kíbìlà ẹni pé tó ń kọjú sí ibi tá a ti ń kírun ẹni pé tó jẹ́ mùsùlùmí kí wọ́n sọ pé nítorí pé èèyàn rí àwọn iṣẹ́ rẹ̀ kan ti ń ṣe kí wọ́n sọ pé á àwọn ọmọ àlìjẹ́nà rẹ̀ àbí ẹni tó kú ìyọmọ àlìjẹ́nà rẹ̀ àbí èèyàn rí pé ń ṣe nǹkan kan tí kò dáa tó jẹ́ iṣẹ́ ẹkú kí wọ́n ní ẹni yìí ọmọ ẹ̀nà ni ẹni pé ní mùsùlùmí là ń sọ alùsùnà mọ́wọ́ ahmed ní pé àwọn òkè ń ṣe irú ẹ̀rí yẹn àkíńjẹ́rìí òkú tí ó bá wọn nǹkan tí mo sọ yìí èèyàn rí pé nǹkan tó jẹ́ ìbámu ní pẹ̀lú àyà Al-Qur'an tábà wọn Suratul Nisa àyà 49 ọlọ́ọ̀pá Azza wa Jalla ó ní alam tara ila alladhina yuzakkuna anfusahum ألم تر إلى الذين يزكون أنفسهم قولي أنفسكم وفرما تون لبجا أنرني لقصبي أنرني ẹ̀rìkì eléyìí ohun tí ó gbajúmọ̀ ní àwùjọ wa ni kọ́dà ó ṣòro sọ fáwọn èèyàn láti máa sọ pé wọ́n sọ pé lágbájá ènìyàn ọlọ́run ni máa ẹlòmí ọba tí èsì díẹ̀ pé kí ni kò gbọ́ etí ń jẹ́ àgbọ́yé ẹ̀sìn pàtàkì jùlọ ẹlòmínà torí kódà ó lè tó ń ṣe súnà lẹ́yìn sọ̀rọ̀ àlẹ́sọ́làm náà kódà ó tó jẹ́ àfà tó ti pé àwọn èèyàn máa ṣàpìtì rẹ̀ síbi súnà ẹnìkan bẹ àwọn èèyàn máa ń gbọ́ gan onísúnà náà sì máa ń pé wọ́n ń gbọ́ káàkiri ní àsìkò yìí wọ́n ń gbọ́ gbogbo tó bá sí wọ́n ìjọ kan ní wọ́n kan dúró báyìí wọ́n kan gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní bá ń sọ pé tó ń bá fẹ́ parí wá sí òun nínú àwẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run nílẹ̀ Yorùbá yìí wọ́n mọ̀ wá ka ẹnìkọ̀kan wọ́n dápọ̀ ẹnìkọ̀kan dápọ̀ ẹnìkọ̀kan dápọ̀ ẹnìkọ̀kan dápọ̀ ẹnìkọ̀kan láwọn ẹni ọlọ́run so ìpínlẹ̀ súnà lẹ́yìn sọ̀rọ̀sọ́lá náà ni òye ẹni yẹn ìpínlẹ̀ súnà náà ni òye sísúrú ẹni yẹn ni ẹni tí irúgbà tí ilé ìwọ̀n òye irú ẹni ọ̀hún

imam ahmad wọ́n ní àwa ahlùsúnà a kì í jẹ́rìí ẹ̀kan pẹ̀lú pé yọwọ́ ìjẹ́nà nítorí bá rí pé ń ṣiṣẹ́ rẹ̀ àbíká ní iná ní ọwọ́ nítorí pé ń ṣiṣẹ́ lẹ́nu tó jẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí ní ọwọ́ ọlọ́pọ̀ sọ nínú àìríkọ́lọ́ ní pé alẹ́mtàwà ìlàlàdínà ìsọ̀kúnà tó ṣe pé wọ́n máa ń fọ ara wọn mọ́ tó lágbájá ẹni ọlọ́run àdìtúbà wọn bákan náà sọ pé alẹ́kùtàwà ìdàgbàdínà ìṣẹ̀kúnà àǹfùsàwọ̀ kó bí ẹni tí wọ́n sọ fún ara rẹ̀ pé òun ẹni mímọ́ lòun ẹni ọlọ́run lòun ọlọ́run bá ní balẹ̀ lọ́wọ́ ìzẹ́kì máa yẹ ṣá ìbí ni mo máa ń fẹ́ tó bá wù mí mà wọ̀lẹ̀ ìrìnlẹ̀ múnà fọ̀tìlà àmì ìbí ọlọ́run kì ní ṣe àbùsí bí ṣe kí àbùsí yẹn kọ́ ma kíkí ní báyìí kì ní ṣe àbùsí nǹkan kan fọ́ ẹni pé tí yẹn bá ṣe iṣẹ́ rẹ̀ yóò bá rí lọ́dọ̀ tí ẹ bá ṣiṣẹ́ mú yọba mú ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá ní wala tuzakku anfusakum ní suratul najm ọlọ́run bá ní fala tuzakku anfusakum àníṣẹ́ ẹ má máa fọ ara yín máma ẹ má máa sọ pé lágbájá ẹni rẹ ni ẹni mímá ni ọmọ àlìjánà ni ẹni má máa wíbẹ̀ máa torí pé kí ni huwa a'lamu biman ittaqa mímọ́ mẹ́ntọ́ bẹ̀rù mi o ẹ̀yin lè máa rí lọ́kàn báyìí ikú olùbẹ̀rù ọlọ́run lágbàjá pé ah lágbàjá bẹ̀rù ọlọ́run so in tí wọ́n rí ni wọ́n sọ ọlọ́run bá lọ́mọ bó ṣe rí gàgà ṣùgbọ́n àti ní pé ẹgbọ́n sọ pé lágbàjá ẹni ọlọ́run ni ẹni pélé yìí kò tiẹ̀ lè wọlé lọ́dọ̀ àwọn oníṣẹ́ fi rárá ìpínlẹ̀ tí wọ́n ní pé káwọn pe àwọn tó bá ń jẹ́ pé wòlíì wọn àbáwọn ṣùgbọ́n ló ṣe máa kọ́lọ́wọ́ bá fẹ́ràn rẹ̀ irú yẹn náà tẹ́síkíyà ni wíkí ní àwọn èèyàn rẹ̀ nìyẹn àbí àwọn ọmọ àlèjẹ́ náà nù àbí ipò wọn ọlọ́run kó sírí wọn ṣùgbọ́n eléyìí kì í Islam náà wà kọ́dà ẹni tí mo sọ yìí ó tún sọ níbi lẹ́kṣọ̀ rẹ̀ kí mo fi ti ara mi gbọ́ ni ó ní ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ẹni yẹn ń sọ ọ̀rọ̀ nípa ọmọ bíbí títọ́ ọmọ nínú Islam wọ́n wá ní ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run sí pé ó ń bímọ ó ní talẹ̀ nínú àwọn ẹni ọlọ́run ó ní Ahmada Tijani ni ó ní ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ṣé wọ́n Ahmada Tijani olóbi ní Muhammad ló gbadé mẹ́wọ́n ó ní ọlọ́run kó ló ní ọlọ́run sùlẹ́yìn láwọn ti sọ pé ẹni ọlọ́run kọ́lá ibùdó àwọn sheikh islam tèmíyà tó sheikh ẹ̀ẹ́dọ̀kọ́yìm eh, irúgbó àwọn afáàfà tó ti lọ kọ́lá kagbé láti rí àwọn tàbíhún tàbíhún tàbíhún gbogbo wọn yányá yọgbọ́dọ̀ sọ ní ahmeda tijani tó gbé iná ọmọ ìdákúdá oríṣiríṣi ìbàjẹ́ tó sì sínú ẹ̀sìn yìí tí ọ̀pá má kí wọn máa nílò eléyìí ní ẹni ọlọ́run ọba so omi pé gan ẹni yẹn gangan ní ẹni tí ń jẹ́ dánpẹ̀ ní onísúnà yìí ìlànà rẹ̀ àkídà so bó jẹ́ ikú bá ní kó jù lẹ́nà lòun wá ní ìtumọ̀ rẹ̀ pàkídà rẹ̀ wọ́ náà ní jẹba sọlọ́wọ́n bá ní ayé kọ̀rọ̀ ní pé mú fò ẹnìkan má ẹmọ́lẹ́nìkan má ẹmọ́lẹ́nìkan ẹmọ́lẹ́nìkan ọba ahmed ní pé ẹni tó bá tàbí pé ah, ẹni yìí máa ń ṣe dáadáa náà rọ̀ jù á máa ṣàfọkàntẹ́ ìkẹ́ ọlọ́run fún pẹ́tọ́ à ń rí ti pọ́lọ́wọ́ ó ṣe dáadáa fún dé amẹ́ríkà sọ pé ẹni ọlọ́run ni wòlíì ní ó ti wà lálẹ́jẹ́ náà so ààbò ìsọ́bá yẹn kọ́dà wọn náà kọ́ọ̀fù àìlẹ́yìn àìsùnmọ́ bẹ̀rù fún ẹni pé tẹ́ni ẹni tẹ́ bá ní pé ní ọlọ́run lẹ́mọ̀ pé hmm, tọ́ ọlọ́run àwọn òkúkú máa wọn náà lọ́rọ̀ bó ṣe rí àmọ́ ìtọ́kàn hàn sáwàá òun ni pé àwọn arí pé dáadáa ní wọ́n ń ṣe arípẹ́ ní orin àmọ́ ọlọ́run náà jù wà lọ sílé yìí náà ni Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé ẹnu hadithi wípé idha kana ahadukum yamdah akhah tẹ́nìkọ̀kan tó yí pé kò sáré tó fẹ́ sọ ju pé á ah, gbogbo أحسبه كذا والله أحسبه ولا أزكي أحدا على الله kí mo rò pé mo rò pé ẹ̀rùnkan bí irú ẹni tẹ a rò pé àbí ni wọ́n àmọ́ lọ́wọ́n bá ọmọ wọn jù mí lọ ìmí ò lè fún ẹni kan máa ọlọ́wọ́n sẹ́rí pé ló léyìí kò sí ẹ̀lú wọlé lọ́dọ̀ àwọn èèyàn tẹ́bá lé kámọ̀ wí bẹ́ẹ̀ so wọ́n ni pé ẹni dáútù jẹni ọlọ́run ọbẹ̀ ni wọ́n ma ń dáútù ìjẹni ọlọ́run ọba àyà náà ni sórí ẹni ẹ mọ̀ rúpẹ́ tó bá kú ìyàn ma ah, ya ìyàkuyà tí sọkúsọ in sọ pé lágbájá kú wọ́n ni màláíkà wo ní wà bírú àwọn eléyìn béèrè dáadáa wọ́n ti pọ̀ ẹni rẹ̀ ni wọ́n màláíkà tó bẹ́ẹ̀ kọ́ wá bá wọn rú àwọn ẹni yìí so ìsọkúsọ ọ̀rọ̀ ni sọkúsọ ọ̀rọ̀ náà ni lọ́rọ̀ yìí Imam Ahmad ní pé wa nakhafu ala al-musii ẹni tó bá jẹ́ ẹni tí ń ṣaburú a máa bẹ̀rù fún wípé aláburú yìí pé òun ló sì mú tí ló fi kú yìí

àbí ẹbọ zọ́hìr ṣírkù zọ́hìr tó hàn ṣúrú ẹni ẹkẹ́ yóò kó ní islam ní ṣígbólóhùn sí islam ní gbé ibúlùkú tó wọ́n ma gbé abúnwọ̀n sí islam ma christian lókú tó wọ́n christian tí lókú tó wọ́n ma ṣe ṣúrú ẹni ẹ kò sí pé yàn dáútẹ̀ ẹni pé eléyìí ó sì kèfèrí kú ni eléyìí ọwọ́ náà ọlọ́run so torí pé kí ni ó ti clear náà ti yanjú ẹni tó bá ti ṣe kèfèrí kú kò kò sí pé yàn ṣe méjì lérí yẹn tó fi islam clear amẹ́ tó ṣe pé ó sì wà nínú

olúwa ní mi foríjìyàn tí a bá ti ṣẹbọ pẹ̀lú mi àmọ́ wọ̀ yá gọ́fẹ́rọ máa dúnà dhalik liman yasha àmọ́ tí ó bá tó ẹbọ tí ó tó kúfúrù ọlọ́ni mo lè foríjìyàn tó bá wúlé foríjìyàn tó bá wú ìmì ọlọ́run tí wọ́n lè wọ́n tó bá wọ́n náà ẹ̀ kú lè kẹ́ bó ṣe mú tí tó kú náà ẹ̀rọ lè sánú bá wọ́n lè sánú rẹ

tó wá jẹ́ pé ń kírun ó ń gbáwẹ̀ bákanáà kò ṣe ẹbọ kò ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run tó ń tọ̀hún ọlọ́run bá wo ọlọ́run ó lè ṣàánú rẹ̀ tó bá wo ọlọ́run ó lè sì kọ́kọ́ jẹ́ níyà tó bá tún yakú tó kẹ̀ sàmẹ́ká sọ pé lágbájá ọmọ náà ni tó bá ní kí ló dé kiri àá ẹni tí mọ̀mọ̀ tí wípé ó sì sínákú báyìí ọlá ó yàtọ̀ sí lánàá alùsùnà irú ọ̀rọ̀ ẹ̀ àmì tó kọ́ jalè wọ́n mú wọ́n sún ní ọ̀hún kò àìntánmú ah, tán pa tán pa ẹ ṣàdúrà fún so torí pé kíni kìí ṣe ẹ̀bọ̀ àfútà kígbà tí wá ń jalè lọ́wọ́ ohun ẹwà bá ó ń dèdè dì rẹ̀ ẹwà bá òka òka ikú sanrí lọ́wọ́ rẹ̀ ẹwà bá ń tó so kọ́rùn ní ọrùn rẹ̀ a ẹwà ni wọ̀nyí ó tó ṣe kèfèrí kún olè tí ó tó ṣẹbọ kún olè lóléyìí a eléyìí tó bá lọ́lọ́run eléyìí ọlọ́run lè fẹ́ àforíjì fẹ́lẹ̀ tó rókú sí rí ẹbọ ni so ru àwọn kan yìí náà ni Ànábì sallallahu alaihi wasallam wípé èèyàn pe pé ẹnìkankan ipe eni ọlọ́run ni wòlé ọlọ́run ni fànábì sallallahu alaihi wasallam mélòó mélòó ẹlòmí tó ṣe pé èèyàn ó rí tó ṣe pé ẹni tó pé nínú ni nǹkan tó wà níbẹ̀ náà kan Eh, ọ̀kan àwọn sọ̀hábà àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam náà ni wọ́n ta ní ọfà ṣùgbọ́n tó ta ní ọfà àwọn sọ̀hábà wọ́n sọ pé fùlánù ń ṣe pé lágbàjá ó kú ṣẹ̀yìdì ní ẹgbẹ́ tó ta lọ́fà yẹn ó sì kú bẹ́ẹ̀ sójú ogun àwọn sọ pé lágbàjá fùlánù yìí sọ bẹ́ẹ̀ máa ẹ sọ bẹ́ẹ̀ mọ́ sọ anẹ́bí sọ sọ́lá mú dá ọ̀rọ̀ ìpadà sí wọn lẹ́nu pé ẹ má sọ bẹ́ẹ̀ torí ẹ máa ṣe pá máa ṣẹ́ rẹ̀ tó ṣe tó tó kílẹ̀ sí tó hàn sí ilẹ̀ ń yìí ẹ máa kó ti ṣe nǹkan kan míì tó ṣe pé ọlọ́run ọba kọ́lá ó lè jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣe yìí

sínú Islam nínú ìjẹ́ alùsúnà ilé ìkò sí nínú ọ̀nà tí ẹmọ fi ń dá ẹni ọlọ́wọ̀ bá mọ̀ pé a kà máa ń tàbá kábá ti gbogbo lágbàjá àfà ní kúrò ìjẹ́ àfà ìtumọ̀ sí pé yẹn jẹ́ ni ọlọ́wọ̀ bá pé lágbàjá àfà ní bá ti jẹ́ àfà ẹni ọlọ́run ọ àfà ya ọ̀tọ̀ ọlọ́run tí ọ̀fà kankan lọ ọ ya ọ̀tọ̀ ọlọ́run ṣe rí ẹbọ táfà mi ń ṣe ìwà ẹ̀ṣẹ̀ táfà mi ń kò sí rú ẹ̀ so yíò sì mọ̀ pé àwọn àfáà ní àfáàlálá kan tó kú orí ọlọ́run kan tó kú ń lú yìí so tó gbogbo lẹ́ṣin mọ̀ orí ọlọ́run ní so bin Mas'ud gbà tó rẹ̀ Ummu Ala ọwá wá pẹ̀lú Uthman bin Mas'ud radiyallahu so ni bin Ummu Ala wọ́n sọ pé ya Aba Sa'ib laqad akramaka Allah yẹni pé Mas'ud eh, Usman ibn Mas'ud orúkọ rẹ̀ ni kúníyà rẹ̀ ni Abu Sa'ib Abu Sa'ib wọ́n ni laqad akramaka Allah wọ́n ni ah ọlọ́wọ́ bá ti pọ́n lé ọtí wà lè jẹ́ náà ọlọ́wọ́ bá gbà tí ń sọ̀rọ̀ yẹn Ànábì sallallahu anna Allah akramahu bó ló ṣe mọ̀pọ̀lọ́wọ́ bá pọ̀nlé wallahi anábi ni mo fi ọlọ́wọ́ bá búra inni la rasulullah òjíṣẹ́ ọlọ́run lè mí o wala adri ma yuf'alu bi imi gan ìmọ̀ katọ́lọ́run lè ṣe pẹ̀lú mi yẹni pé anábi sọ sọ́lám gan sọ pé kí wọ́n gan kí èmi gò lè kó wa ní ìjánu níbi ká má ma gé àlìjánà fúnyàn ká má ma gé ìjẹ́ ẹni ọlọ́run ọba fúnyàn ká má gé ipé ọ̀rẹ́ ọlọ́run ni ká má ma fẹnu gé fẹ́nibọ̀dì so léyìí ẹ́dì pé mọ̀sọ́lẹ̀ kẹ́kẹ́ tí yàn bá ń rí lóríṣìíríṣìí báyìí ní àwọn ẹ̀rí tó wá látinú al-Qur'an àti hadith anabi sallallahu alaihi wasallam èyàn mọ̀ pé intálùsúnà sọ gangan kátẹ̀wá ní pé wọ̀wá gbà wallahi tó bá súnmọ́ àwọn tẹ́ ń pè ní ẹni ọlọ́run ọba yẹn àwọn tó súnmọ́ wọn máa rí àṣírí wọn ẹni tẹ́ jìnà ẹlẹ́ ma sọ pé àwọn bàbá nù ẹni ọlọ́run ní kọ́dọ̀ àwọn ọmọ wọn àbáwọn dírẹ́bà wọn àbáwọn ọmọ kéwú tó bá close mọ́ wọn jù àwọn kan mọ́ rẹ̀ rìn ẹni ọlọ́run tọ́ èyí tapọ̀ àfáyàn tabambadé so ó yá wọn àwọn mọrún tí bàbá wọn dánwò àwọn mọrún táwọn àfá wọn dánwò àwọn mọrún tí ẹni tó bá ń jẹ́ dírẹ́bà àwọn mọrún tí ọ̀gá àwọn dánwò àwọn tó máa rí wọn jùnú ọmọ ọmọ kéwú tó súnmọ́ wọn àti dírẹ́bà àbí ń ọ̀rẹ́ mi náà ọ̀rẹ́ tó kún ó súnmọ́ra wọn gbagbagbagba ọ̀gá so náà ni fi mọ̀ pé ẹ̀rẹ́ta tí a bá ń káyà al sọ kwe ọ gbọ́dọ̀ pé nìkan kalẹ̀ ní mo so fọ̀kọ́lẹ̀t lẹ́yìn gbàtà lẹ́bí sọ fún tán pé à ah, èmi gan ń gbọ́dọ̀ sọ fún kí wọ́n ní pé pé ń wà lè jẹ́nà ẹni ọlọ́run ní mìkìrí kankankan wọ́n ni obìnrin yẹba sọ ikú mọ̀ àlá wọ́n ni láòzákí ahadan ba'da ó lẹ́yìn gbàtà lẹ́bí ti sọ̀rọ̀ yẹn fún wọn ò tó ń fọ ipò ń padà wá lálàá pé Uthman bin Mad'un ohun lójú orin kí ọlọ́wọ́ bá fún ní ìṣẹ́lẹ̀ tí ń sàn ó ní fa akhbartu Rasulallah Umu Ala wá ní wàrẹ̀ lè sọ fún ànábì tí nǹkan tí mo mọ̀ rí ní tí mo lójú ẹwà ànábì sẹ́sẹ̀ wá kọ́rọ̀ rẹ̀ so lórí pé iṣẹ́ rẹ̀ lọ́lọ́run fi sálẹ́sàn so ó ní pé but kí ọmọ fọyàn máa pé lágbájá ẹni ọlọ́run ní ẹni rẹ̀ ní bẹ́ẹ̀ náà ni kí súnmọ́ fọyàn kí ọmọ dọ̀tí yẹn náà pé lágbájá ọmọ náà ni wọ́n ní kí lóríkù ní ìwà bú ni so àbí àwọn ìwà kíwà iṣẹ́kíṣẹ́ tí ń ṣe pọ̀ jù ọmọ náà ni àà tó bá jẹ́ kí mùsùlùmí ni tó ẹgbẹ́ kò sí nǹkan kò ṣe nǹkan tí ma ń ṣàn di ẹlẹ́bọ sórú ẹni yẹn ìyàn ọmọ bẹ̀rù fún pé eh lágbàjá ìwé sì padà kú sí rí owó rí báyìí náà owó eléyìí ó padà ó gba oṣù kú sí rí rẹ̀ náà ni ah, tọ́ ọlọ́mọsà fẹ́rẹ́jì tọ́ ọlọ́mọsà sànù rẹ̀ dé tó yàdí pé ìyẹn ti fi méjèèjì rinlẹ̀ fún pé ó sàbúrúkú tọ́ ọmọ náà kó fẹ́rẹ́jì so bẹ́ẹ̀ ni ẹni tó bá ń clear ni eré ni ìtàrí wípé tó hàn sí mi ọlọ́mọ́jú mi lọ ẹni rẹ ni tó àmọ́kọ́lọ̀ kọ́sàtún kẹ́ẹ̀nà kọ́sàtún sánú rẹ̀ so ìyẹn ti dú ìyẹn ti balance náà níjọ́ kan Miqdad ó wà ní ọ̀dọ̀ àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n àkàṣì bẹ̀rẹ̀ sí ní yin Uthman bin Affan wípé àwọn ẹni ni so bí Miqdad ṣe bẹ̀rẹ̀ báyìí ó sì bú ẹ̀pẹ̀ ó sì dá sí ẹniyàn lójú àbáyẹ̀ sí àwọn òkèkí lórí tó tẹ́pẹ́ sí lójú ó ní tí mo ṣe fún un bá nábi ṣe ní a máa ṣe fún wọn anábi ní ìdárọ̀ aitumul madahin tí bá ti rí ẹni tí yíyàn fàṣú fi ojú ìhìmù ni yẹni pé yóò bá kò bá ti ń yáyà kúyà kọ́ mọ́ sọkúsọ káàkiri bóyá náà àwọn àfáà ni àbólówó mi náà ni tí bá ṣe páwọn èèyàn tí wọ́n mọ́ yìn wọ́n tó mọ́ yìn wọ́n àwọn èèyàn gan lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ́ ń bá tàwọn èèyàn jẹ́ jù so náà ni pé jọ́ kan náà ni ẹnìkan dúró ó sì ń gé ọrùn ó sì ń gé ọrùn ọrùn ọmọ ìyá rẹ̀ tí ní kí bẹ́ pọ̀ ń pa T'o sáyé tí ní ń bá tí ẹ jẹ́ so tó rí pé ni mo rò pé ni <clears throat> àmọ́kọ́ wá máa sọ pé àwọn ẹni rere àwọn lẹ́yìn náà èyí sí máa yìnyàn lójú yàn so ìbá ti yàn jẹ́ ni so òun náà bí imam ahmed rahimahullah bọ́ ti ṣàlàyé nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ káti sọ̀rọ̀ yẹn tí pé ọmọ náà ni àbí ọmọ àlìjẹ́nà ni alìsọ́nà kí ń gé kan fún yà ń afẹni tí ọba ti gé fún so lápòjúwé gbọ́dọ̀ sọ ìyẹn gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo àwọn ọlọ́wọ́ ọba ẹni rí ni wọ́n ọmọ àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam tó pé Ànábì sallallahu alaihi wasallam ń sàlàyé pé àwọn ẹni wọ̀nyí yìí ọmọ àlìjẹ́nà ni wọ́n yẹn náà gbọ́dọ̀ fínrinlẹ̀ fún ọmọ àlìjẹ́nà ni wọ́n bóyá bí صلى الله عليه وسلم أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة سبوا النبي في الجنة أنا يفوا èèyàn gbọ́dọ̀ sọ pé wọ́n ní amọ́dá pọ̀pẹ́ nìkan kọ́ màlìjánà ní irú ìyàn anẹ́bì ti yàn so yíó sọ pé a ọmọ àlìjánà làwọn eléyìí bẹ́ẹ̀ náà ni àwọn tó wà níbi bẹ́ẹ̀ àtúrẹ̀dùwàn lótà anẹ́bì fún wọn ní bẹ́ẹ̀ à tọ́lọ́wọ́n bá lọ́kọ̀dọ̀ radiyallahu anil mu'minin idh yubayi'unaka tahta ash-shajara ìpọ́lọ́wọ́n bá ti so ọlọ́ọ̀bá ní òun ti ṣà òun ti yọ́nú sí gbogbo wọn so bákaná àwọn tí wọ́n jagun Badar gbogbo wọn yẹnyẹ ọmọ aljanna ni wọn bẹ́ẹ̀ náà tún ni àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé lágbájá tẹ́lú mímọ̀ rú pé àwọn mẹ́wàá péré náà ni Ànábì fún ní ro ara àwọn tí anẹ́bí sọ̀sọ́làmù sọ pé wà aljanna ni tùdúgbà tánẹ́bí sọ pé àwọn kan wà aljanna àwọn 100,000 tí wọ́n wà aljanna ohun ní jíyà ọlọ́run ò sì ní ṣìṣìròsẹ́ dátánẹ́bí wá sọ àwọn ènìyàn tán Ukasha ibn Mahsan wá sọ fún anẹ́bí pé ud'u Allah an yaj'alani minhum bẹ́ẹ̀ lọ́n ẹ̀tàn lọ́kùnrin kanáà bá ní ادع الله ان يجعلني منهم انا ابن سبقك بها عكاشة عكاشة gbawaju rẹ̀ pẹ̀lú rẹ̀ pé ohun nìkan Ọlọ́run bá yọ̀ǹda fún mi so gburu àwọn kan wọ̀nyí lẹ́yìn ó fi mọ̀ pé àwọn kan bẹ̀ tí pa nabi dá wọn yọ pé ọmọ aljanna la wọn eléyìí bákan àwọn kan bẹ̀ tí pa Ọlọ́run bá yanjú ọ̀rọ̀ wọn po mo na ni wọn bí fir'aun bí namrud sugba àwọn yìí èyàn mọ̀ pọ̀ mọ̀ náà ni wọ́n ẹ̀gbọ́dọ̀ wá nínú àwọn jẹ́ ẹ̀rí kan nípa àgbọ́dọ̀ sọ pé ọmọ náà lẹ́nì kankan irú àwọn fìrẹ́ọ́nà yìí náà àbíká ya máa dákẹ́ o mọ̀múrúdù ká máa dákẹ́ o irọ́ ayà kùránì ti yẹn yìí hùn àdísà náà ti ṣàlàyé yẹn àbírò Abu Lahab Abu eh, Talib gúrú wọn tó pé yóò jẹ́ kílẹ̀ náà alkùrán tọ́lọ lahab fi yọ wọn lahab na ti na ti pé ń jù fèrèfèrèfèrè so irú àwọn yẹn yẹn gbọdọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ti ọ nípa wọn nìyẹn

kò túbá tó fi di pé ó kú sí ẹ̀ṣẹ̀ yẹn bí dánbí ń tẹ́jìbòlẹ̀ ubi iná ta'iban ghayra musirra alayhi ẹni tó hmm. pàdé ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó yí pé ẹ̀ṣẹ̀ yẹn tẹ́jìbòlẹ̀ ubi iná tó sì pé ẹ̀ṣẹ̀ yẹn ó àmọ́rú ẹni yẹn tí ń ṣe lọ́rùn yẹn ghayra musirra alayhi kìí ṣe pé

alladhina asrafu ala anfusihim àwọn tó ṣe wọ́n ti lo ìgbésí ayé wọn ní lo ìlòkulò nígbé tí wọ́n ti ṣe lọ́n ní ẹ̀ṣẹ̀ àṣejù la taqnatu min rahmatillah kí ẹ má jákàn níbi kí ọlọ́run ẹ ah, já ó kó mẹ́ sìn tó bá ti já òkú mẹ́ láti sin sọ́lọ́wọ́n bó gba ní foríjìyàn abẹ́n tó ń jalè náà ni abẹ́n tó ń lu jìbìtì náà ni abẹ́n tó ń gba rìbá ẹni pé ń ṣe ohun gbowó èlé kí o já òkú mẹ́ lẹ́ṣẹ̀kẹsẹ̀ tá ìmọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ti já òkú mẹ́ lẹ́sìn so bó ṣe léwu bá ti túbá ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ yányán náà ní fòrò rẹ̀ jìyàn aya yíwa ní suratu Zumar aya 53 ikú gbogbo ẹ̀yẹn rú mi tó ṣe pé ẹ ti ṣẹ̀mí olúwa ní ẹmọ́ ìjákà pé mi lè kẹyìn ṣùgbọ́n ọlọ́run yìí kẹyìn tó yìí sì gba tutuba yìí tún gba tutuba yìí gbogbo ẹ̀yẹn kí ṣàforíjì fún yìí nílà nábi sọ pé hadith pé túbá tó túbá ẹ̀ṣẹ̀ onírú ẹniyàn bí ẹni tí ò lọ́wọ́ náà ni ó sì rí lọ́dọ̀ ọlọ́run ọba sọ̀dárí èèyàn iná ni àti ma ń wò pé á ah, lágbájá ọṣẹ mi so a máa ń gbà tí ọṣẹ mi tó bẹ̀mí mọ́kàn yọ̀ndà rẹ̀ kọ̀tán lẹ́mì mi ọlọ́run ọba gbà gbèrè yányá ni tíyàn bá ṣe ọlọ́run ọba tíyàn bá ti túbá pé á ah, ọlọ́run èyí ṣe máa condition kí ọlọ́run tó lè ríyàn pé lágbájá á òtúbá lóòtọ́ so náà ni pé ẹni tí ó túbá lọ́dọ̀ ọlọ́run kẹ́niyàn kó túbá ní àsìkò tó ṣe pé ẹ̀ṣẹ̀ yẹn ó láǹfàní láti máa ṣe lọ àsìkò tó láǹfàní láti máa lè ṣe ẹ̀ṣẹ̀ yẹn lọ ìgbà àwọn gbogbo ọlọ́run gbà pé lágbájá túbá bí lápẹjúwe ẹni tí mutí jẹ́ pé àsìkò tó mọ̀ pé rówó láti mu ọtí yẹn ṣùgbákaná ó tún lálàáfíà láti lè lọ lè fi mú ọtí òun so ọwá ni a ah, ọlọ́run ìmú ọtí má tó pé ó sì ní àǹfààní àti lè máa bá lọ bẹ́ẹ̀lẹ̀ tó ṣe pé ó ń ṣe zìná àbí ń jalè náà ni àbí gbogbo àwọn ìwà búmi tọ́lọ́wọ́ bọ́ ọ̀fẹ́ ń ṣe ó ah, ah, ṣe pé olóhun fẹ́ túbá ìmú tí àmọ́ wọ́n sọ fún pétọ̀ ẹ̀dọ̀ rẹ ti wá bàjẹ́ o àbí fùkú ti wá bàjẹ́ yányán so wọ́n sì wọ́n sọ pé òun túbá ọlọ́run òun túbá ṣúrú ẹni yẹn kìí ṣe tútúbá o torí pé kí ni bí ò bá lóhun túbá lóhun jáwọ́ gan in tí ó mú jáwọ́ ti ṣẹlẹ̀ sí so bẹ́ẹ̀ lẹ́n tó ipé bóyá igbó náà sùúrù ẹnìkan náà nìyẹn tó ṣe pé ẹnìyàn máa ń mú ìmọ̀mù ìmọ̀mù ó wá di pé ó accident ó wá fi eríkè kan dá bóyá ìgbà tó wá dé hospital wọ́n ti ń tó lọ́nà tó máa ń tó tí ilé ń tó àwọn tó ń tó apá ń léhùn kò kò ṣó papọ̀ kò heal ìgbà tó wá pé wọ́n dé hospital so làwọn bá text rẹ̀ wà tán ṣe ogun tó ṣe tán wọ́n bá bí pé ẹ máa mú sìgá àbí ọkọ̀ bí pé rọ́ tí ò lẹ máa mú olóhùn ẹmu tí ẹ máa mú sìgá ó ní bẹ́ẹ̀ ni ẹ ti mójú tó jọ́ olóhùn lánàá ó ní ẹ̀ṣẹ̀

so irú eléyìí ẹni tó bá fẹ́ túbọ̀ gbọ́dọ̀ jẹ́ pé àsìkò tí ń ṣiṣẹ́ yẹn tó láǹfààní àti máa bá lọ náà nìkan wá túbá pé ń ṣe má so bẹ́ẹ̀ lẹ́ni tí ń ṣe sí náà kọmọ ikú lásìkò tó pọ́ láǹfààní láti lè máa bá lọ tí ń ṣe kébé tó wá kó 8 gbà tó wá kó ìsànlẹ̀ ìsànlẹ̀ sọ pé ọlọ́run mo túbá o ọlọ́run lè má gbà tó túbá irú ẹni yẹn so bákan náà ẹni tó bá túbá condition lẹ́kejì ni pé ó gbọ́dọ̀ máa dára rẹ̀ lẹ́bi ìfẹ́ á ah, tí mo ṣe yìí kínú rẹ̀ mọ́ bàjẹ́ ìfẹ́ á tí mo ṣe àkọ̀dá ah, so condition kan lẹ́yìn náà kọ́ ti láníyàn pé tútúbá tó fẹ́ túbá yóò òun ní padà wádìí rẹ̀ má ìtúní tún ẹsẹ̀ yìí ṣe má pé ìtúní ó ń túbá pòhùn ní mo ti má kó lẹ́mi pé ìní so ẹni tó bá ń ṣe pé ńgbà tí ń túbá tó ń pé tara mímá ti yá nìsìn àbí tó bá ń ti dé padà nìsìn tó ń gbé padà túrú ẹniyàn kìí ṣe tútúbá so bá kaná ara tí jẹ́ pé èèyàn túbá so ọwá ń sọ pé túbá tútúbá tó bá túbá pọ́ lọ́run ìkówó jẹ ọ̀wà lọ lè dá owó yẹn padà fún ẹni tó ní àbíbi tó bá ti kó jẹ ó dá padà fún ọgbẹ́ ah, owó yín rẹ̀ o so ìyẹn túbá nù àmìyàn túbá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ yàn nílà náà bí sọ pé mankana indahu maslamatun li akhi falyatakhalla baynahu qabla an ya'tiya yawmun la ẹni tó bá ń ṣe pé nǹkan ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kan bẹ lọ́wọ́ rẹ̀ kó ti dá padà fẹ́ nìyẹn o kó tó di ọjọ́ gbẹ̀nà kìyàmà lọ́jọ́ tó ṣe pé o ní rí owó fi dá padà má kò ní sí dinar kò ní sí dirham yẹni kò sí náírà àti kọ́bọ̀ mọ́ jọ yẹn illal a'mal iṣẹ́ rẹ̀ yẹn wọ́n mọ̀ fi di ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí yẹn gbà so ni pé ẹni tó bá fẹ́ túbá àwọn tí ó gbọ́dọ̀ ní tó gbọ́dọ̀ jẹ́ condition láti pé àfihàn pẹ́lágbájá ó túbá ẹni tó bá túbá báyìí mọ́mù ahmadu ní wàyẹ́kọ̀bálù tọ́wọ́bátá ní àìbádihi ọlọ́wà máa gba tútúbá ẹrù rẹ̀ wàyá ẹ̀fù ànìsẹ̀yẹ̀ ẹ́ẹ̀tì ọlọ́run sí sàkóríjì gbogbo iṣẹ́ bú tí yàn bá ṣe imamu ahmad tó ní wà mẹ́lẹ́kíyàwó ọ̀kọ̀dẹ̀ òkíma wọ́n ni tó bá lọ lè bá ọlọ́run ọba tó ṣe pé ó ṣẹ lọ́run ó ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ àmọ́ wọ́n ti jẹ níyà láyé yẹni pé ó ti jẹ ìjìyà òfin lérí nǹkan tó ṣe bí lápójúwé ẹni tí ó ṣe zìnà àbí ó jalè gbàtán wá mú ibi tán ti ń lo òfin ẹ̀sìn wọ́n ti wá gẹ e lọ́wọ́ àbí ó jalè wọ́n ti fún ní ẹgbàá so wọ́n nílú ẹni yẹn bọ́n ṣe jẹ́ níyàun tó bá rọ̀ lè pàdé ọlọ́run ọba ìyà tí wọ́n fi jẹun fà ó wà kàfàárọ̀tù ó ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ ẹni pé kò ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ tó bá ti pẹ́ bá ti jẹ́ níyàun so náà ni ẹni tí ó bá ń ṣe ìwà abú kan tó pé ọwọ́ wá tẹ̀ tán wá nà àbí wọ́n ṣe wọ́n ṣe ìdójútì fún àbí wọ́n lo òfin ọlọ́run ọba lérí rẹ̀ bóyá ń gí lọ́wọ́ àbí ṣe nǹkan tó yẹ kan láti tó jẹ́ nǹkan òfin ẹ̀sìn

tó ṣe pé àdísì yẹn wá látọ̀dọ̀ ànábì ni pé ẹni tí ó bá ti ṣe lọ́wọ́n ọba tó sì fi ìyà ayé jẹ́ sórí ẹni yẹn ó ti jìyànú ó ti rí ó ọlọ́run ẹni pé kàfàrà ti ṣẹlẹ̀ fún un hadith wọn sahih muslim tí ànábì sallam ni pé faman waffa minkum dhalika fa ajruhu ala Allah ẹni pé àwọn sàhábà ìgbàtí wọ́n fún anábi sallallahu alaihi wasallam ní bẹ́yà anábi ní Allah tubayi'uni ó yẹ wá fún mi ní àdéhùn ipé ẹmà ṣe dáadáa bayi'uni ala an tushriku billah ẹ fún mi ládéhùn pẹ́ ní ṣẹbọ rárá pẹ̀lú ọlọ́run ọba

wala tazinu ẹni ṣe zina wala taqtulu awladakum ẹni pa ọmọ yín tẹ́bí wala ta'tu bi buhtanin bayna aydikum wa arjulikum ẹni ma fi ẹni ma ṣaburú níwájú àti ní gbangba ẹni ma fọwọ́ yín ṣe aburú ẹni ma fẹsẹ̀ yín ṣe aburú wala ta'suni fil ma'ruf tí bá mi sọ̀nẹ́bì ní kan fún ní àdéhùn lílo gbúrú àwọn àwọn sọ̀hábà sì fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n fún ní àdéhùn lórí rẹ̀ ikú gbogbo nǹkan tó wí a máa ṣe so bákanáà Ànábì wọ́n sọ fún pé wa man waffa minkum dhalika ajruhu fa ajruhu ẹni tó bá lọ lè ṣe nǹkan kan nínú àwọn tí mo ní ẹmọ́ ṣe yìí ẹni pé ẹ wá lọ lè jalè ẹ ṣe zina ẹ pa ọmọ yín àbí ẹ lọ lè wù abú pẹ̀lú ọwọ́ àbí ẹ̀ṣẹ̀ ẹni tó bá ṣerú àwọn nǹkan yìí fa uqiba bihi fi dunya tó wá ti wá fìyà ṣe òun fa ànábì ní nǹkan yẹn ti di pé tí ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ìjìyà ó ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ومن أصاب ذلك من ذلك شيئا فستره الله عليه أمن تنشي أو أنكي إن جالي إن أمره باب لا سري فستره الله عليه أمره إلا الله فرده أول ولون إن شاء عفا أنه تبا ولون ولون لنمو ينداري وإن شاء عقبه تبا سي ولون ولون لفي يجي

tọ́lọ́wọ́ bá máa ń ṣe tó bá sì náà ni alùsùnà ni wọ́n fi máa sọ pé ẹni tó bá ṣe pé ó ṣe lọ́wọ́ bá kú ní sínà ni so n tí ẹ̀rí gangan nìyẹn hadith wọ́n sì ń bẹnu Bukhari ẹ̀rí gangan ní pé ẹni tó níta mú náà ni èsúsà ń tẹ̀lé kí náà ni ìfẹ̀núta ń dámú rẹ̀ náà ni kọ̀bọ́ níbi zina ṣíṣe ṣúrú ẹni yẹn ọwá kú sí rí rẹ̀ alùsùnà wọ́n sọ pé tọ́ ẹni yìí mùsùlùmí náà ni ń jẹ́ àmá fásikùn pòkí ni bí máa sí yàtì yẹn ni pé kìí sí yán rí bí máa sí yàtì pẹ̀lú ẹ̀ṣẹ̀ wà ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ tó kúlé lérí òun alùsùnà wọ́n sọ torí kí ni àyẹ̀rí pé zina ní ń ni a ah, ọmọ náà nìkan nìkan ṣe ó lè ní oún jìbìtì ní alùsùn ní sọ bẹ́ẹ̀ so wọ́n sọ pé tọ́ kò kí ni ó lè ní àmá mùsùlùmí náà ni yẹni pé mùsùlùmí èyàn lè jẹ́ mùsùlùmí tí ó jólè yẹn lè jẹ́ mùsùlùmí tí ó jẹ́ tí ń ṣe zìná so ìyẹn ò túmọ̀ sí pé káwá ní lágbájá tí ń ṣe kí náà kìí ṣe sára wa hmm, mùsùlùmí náà ni kódà rú ẹni yẹn tó bá kú ó kírun sílá èyí

tí a rọ́ o ní ó tọrọ lè gbàdúrà ní ibi ẹ̀wọ̀n o jésù náà tún lè ó lè gbàyàn láwọ́ ṣùrú ẹni yẹn ẹ gbọ́dọ̀ kírùn sílá àbí irú ẹni yẹn bí ṣe lóun ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ó ní pàró ní oúnjẹ tó gbà pé in ti ń jẹ́ kóhun ráyé ṣe nù jẹ́ kóhun ráyé gbénu wọ́n páyàn ẹgbẹ́ tí wáyé tí ó burú àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ tó sì rẹ̀ lẹ́mí ẹrú ẹni yẹn tó yẹ gbọ́dọ̀ kírùn sí la abẹ́ tó gbà pé ṣéhù kan ṣéhù kan ló lè jẹ́ káyé yọ dá ṣéhù kan ló lè sọ́yàn ṣẹ̀kúrú yẹn náà ń bẹ láwùjọ wà yìí nìsìn àwọn èèyàn lẹ nìyàn sì máa ra mọ́tò wọ́n lẹ búlálà ra mọ́tò wọ́n lẹ kíní kan máa ra mọ́tò gbogbo ọmọ sí ń lẹ́hùn wọ́n sì nígbàgbọ́ pé òun irú ẹni tó bá kú tó sì dán lójú pé n tó fi lẹ́mọ́ kíní ìmára mọ́tò yìí ní ti fi ń serun ẹgbọ́dọ̀ kírùn sí so eléyìí ni yóò fi mọ̀ pé in ti ń jẹ́ ìlànà alùsùnà wal jama'a islam gangan in tó le jù wọn ni ẹbọ in ti ń sọ ìtàbà lórí suratul ma'ida aya 72 ọlọ́wọ́ bá ní inna allaha la yaghfiru ó ní wà mẹ́yìn inna man yushrik billah lúwa ní ṣẹrẹ tó bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run

kọjọ́ra wọn ẹni tí ó ń jẹ́ mùsùlùmí tó ń wò kí ń mutí ẹni tó jẹ́ mùsùlùmí tí kìí ṣe zina wọn ò jọra wọn lọ́dọ̀ Ọlọ́run Ọba wọn ò jọra wọn ẹni pé nàlá sọ pé ẹni yẹn tẹ́ndẹ́sì kọ́ wọn náà fún lẹ́ni tó ń ṣe zina tó wá kú sí rẹ̀ tí ò túbá àkọ́ wọn náà fún àmọ́ tó bá kàn wọ́ Ọlọ́run lé ní ah tọ́ mọ̀yọ̀ndà rẹ̀ tọ́lọ́ bá fi ṣe ọlá tí ọlọ́run bá lóhun òfin sọ láńkọ́ tó ní dédé ní sí fún ọ kí dédé tó ṣe ohun gangan oríṣìṣì náà ọgbọ́rọ̀ sí mi ọlọ́run bá lẹ́nu ọ mi ọlọ́run o so o ń so in fìyà so kílẹ̀ ẹmọ̀ tí ọlọ́run bó lù pẹ̀lú yàn súnà ní kí ń gbà mí ìgbà tí ẹ bá wá ń lẹ́mì torí ẹlòmíì ó lè máa ó fẹ́ hí á omi pé yẹ lè máa ṣe ìsìnà nìyẹn náà nílé mọ́sísì náà so ó lé mọ́sísì náà tó tó ń sọ ohun tí ń jẹ́ pé istihlalu náà èyàn legislate zina tó pé èyàn tó ń padà sí ìdú kèfèrí ní jẹba wọn èyàn padà sí ìdí kèfèrí èyàn kú fúrú gẹ́gẹ́ ni pé ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tó ṣe pé ìmánì rẹ̀ ó dúró dáadáa ni tó yóò sì mọ̀ súnmọ́ dáadáa láti máa so in tí in jẹ́ bẹ́nu pọ̀ ní ìsìn èyàn wá rẹ̀ tí ó ń ṣerú àwọn kan báyìí tẹ́kẹ́fà káká mọ̀ ní pé èyàn rí ẹni tí ó wá mú tí ó wá kú so in tó ń jẹ́ stand tàwa mùsùlùmí lè rírú ẹni yẹn òun náà ní kéṣe pé wọ́n encourage wa pé èyàn lè máa mú tí èyàn lè máa ṣe kíníkan tí ò bá ti ṣẹbọ ìrọ̀ tọ́lọ́ ní afa naj'alul muslimin kal mujrimin ìpẹ́sẹ́ tó jẹ́ muslimi gidi tó jẹ́ mùsùlùmí dídá fi wépò kíì kò kí èyàn ọlọ́ni mọ́lákọ́ kí fátàkùnmọ̀ lérò dájọ́ wò lẹ́ndà yìí yẹni pé kò sí fi wíra wọn sọ́lọ́wọ́ bá ní ẹntọ́ ipò ń ṣe déédé lójú méjèèjì àtẹ́ntọ́ sí pé yóò mọ̀ kẹsẹ̀ bọ́sẹ̀ yóò mọ̀ kẹsẹ̀ bọ́sẹ̀ lórí dáadáa lérí aburú lórí dáadáa tí wọ́n náà ni gidi tó ṣe pé dáadáa náà ni yóò máa jáde ní ọwọ́ rẹ̀ ní gbogbo ìgbà so to sì wà lórí iman tí iman no sì máa le kun gugu ba subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik náà tabari ìbéèrè alaikum assalam Okay, Royal FM. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àà hmm. ah, ah. náà wọ́n ní mo ṣàlàyé nínú program radio ipe ọjọ́ 12 Rabiul Awwal táwọn èèyàn láwọn ń ṣe mọ́wúlédà náàbí ipe ọjọ́ tánàbí kúrò tánàbí kú ṣẹ́rí Ànábì sallallahu alaihi wasallam ó kílẹ̀ pọ́jọ́ Monday ni wọ́n bí so èyí tó wá ń rìnlẹ̀ jù náà ni pé on the 5th 5th Rabiul Awwal náà ni wọ́n bí ní ọjọ́ karùn-ún so wọ́n mọ̀ bí challenge àwọn tí wọ́n ń ṣe ni so torí àwọn kan náà mẹ́ta ń sẹnu lásìkò wọn wípé àwọn dìbẹ́ndì múlùdì àwọn dìbẹ́ndì múlùdì tọ́ ó yẹ dáhùn síjọ́ karùn-ún sí ìjọ́ kejìlá ni wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam kọ́rọ̀ ẹni kẹ́kọ̀ọ́ pè mí ó ní kí n má sọ kí n jẹ́ kó tó ọ̀sẹ̀ méjì kí n tó wá sọ so ìjọ́ karùn-ún ni wọ́n bí tí èèyàn bá ṣèṣì pààyàn so pé wọ́n fẹ́ tàbọn sí ẹran ọwá báyìyàn so omi kó ṣe sì parí ẹ̀nà pẹ̀lú kọtùlùlà alkhata so torí pé ìbọn nǹkan tó lè pààyàn ni so but kìí sí ìyàn lọ fẹ́ pa ìbọn yẹn bẹ́ẹ̀ nìyẹn mistakenly ni sùúrù yẹn ni pé n ò ní pa ẹniyẹn dì sùúrù ẹniyẹn yóò nílò láti san owó ẹ̀mí fún àwọn mọ̀lẹ́bí ẹni yẹn lásìkò yìí kan bí 10 million náà ni náà ni owó ẹ̀mí so náà pè ní ṣíbọ̀ ẹ̀nà kátọ̀ ẹ̀nà pé kọ́tùlù kátọ̀ ẹ̀nì but nítorí wáyé pé ní ṣíbù pé bóyá wọ́n wá so ẹ̀mọ̀ kó lẹ́mí kó ń fẹ́ náà nìyẹn ni

عليه وسلم tó ń ti bẹ́ẹ̀ náà ṣẹ́rí kò ní intentional kó fẹ́ pa bẹ́ẹ̀ ẹ̀yìn náà ṣe rí ẹgbà pé ẹni tí ṣe mùsùlùmí tó pa mùsùlùmí àbí ṣùgbọ́n tó ṣe sì pa ní kìí ṣe pé ó intentional kó fẹ́ pa ṣùgbọ́n lọ́nkọ̀ mọ̀ qatala mu'minan muta'ammidan فجزاؤه جهنم انت بقى مسلمين ستوشيسي متعمدا طم ماما سومي بينتو بام ماما سوتوني داجو تي ان طم ماما فجزاؤه جهنم ان جهنم نجياره àmì tó ti kọ́ ń ṣayẹyẹ ọdẹ ń ṣayẹyẹ bọ́ lọ́wọ́ ní wá tàbọn ìfọ́n abẹ́ni ẹlẹ́ni so sí ẹ̀kú kìí sí pé ó intentional fẹ́ pa ẹni yìí so àìṣẹ́ náà lè nípa so wọ́n lọ نعم نعم náà kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ pẹ̀lú tó rí táyà kọ́ wà ní pé alọ́ lè kí ipé ah, ẹkù àṣeyọrí òǹtọ̀ ilé kankankan náà kò tó burú mẹ́ so wọ́n lọ àwọn tó bá ṣe wùyàn ní ránṣẹ́ lẹ́tọ́ ẹlẹ́tọ́ sọ́tọ̀ ẹlẹ́tọ́ sósì kò síbi tí wọ́n lè tó sí so ti sáfù bájú wá ti kún tẹ mú tẹ́lẹ̀ kejì láàrin kò síbi tẹ́ ẹlẹ́tọ́ sí ẹlẹ́tọ́ sọ́tọ̀ ẹlẹ́tọ́ sósì òsì so wallahu